yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó ní àsìkò ìgbádùn gbogbo ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ láti fi ṣe àpọ́nlé àwọn òṣìṣẹ́ ní èyí tí a mọ̀ sí International Workers' Day tàbí Labour Day ní àwọn orílẹ̀-èdè mìíràn a tún máa pè é ní May Day. ó jẹ́ ọjọ́ tí gbogbo àwọn òṣìṣẹ́ á máa gba ìsinmi àti àyẹ́sí fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ya irú ọjọ́ yìí sọ́tọ̀ láti fi fún àwọn òṣìṣẹ́ wọn ní àyè ìsinmi ráńpẹ́ tó sì jẹ́ ọjọ́ tí wọ́n ń ṣe ìrántí gbogbo àwọn tí wọ́n ti ja ìjàgbara fún àwọn òṣìṣẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn orílẹ̀-èdè mìíràn bíi orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Canada ń ṣe àyájọ́ àwọn òṣìṣẹ́ tiwọn ní ọjọ́ kìíní oṣù karùn-ún ṣùgbọ́n gbogbo ọjọ́ ajé àkọ́kọ́ ní oṣù kẹsàn-án náà ni wọ́n yà sọ́tọ̀ fún lára àwọn ìṣẹ̀lẹ̀ tó mú kí ọjọ́ kìíní oṣù karùn-ún yóò fi ìdí múlẹ̀ dáradára náà náà ni ó wáyé ní ọdún 1955 nígbà tí ìjọ kátólíkì kọ tí wọ́n fi ọjọ́ náà yẹ òṣìṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní St Joseph sí bákan náà ní ọdún 1889 àwọn ẹgbẹ́ ọlọ́jà kan àti àwọn oníṣòwò mìíràn náà ni wọ́n fi ọwọ́ sí ọjọ́ náà láti máa fi ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ wọn ní ọdún 1890 ní àwọn orílẹ̀-èdè bíi United States Chile Peru Cuba àti àwọn òmíràn wọ́n darapọ̀ mọ́ ṣíṣe ní ọjọ́ kìíní oṣù karùn-ún orílẹ̀-èdè China bẹ̀rẹ̀ sí ní ṣe ayẹyẹ ọjọ́ àwọn òṣìṣẹ́ ní ọdún 1920 ti orílẹ̀-èdè India ti bẹ̀rẹ̀ tiwọn ní ọdún 1927 ẹ̀wẹ̀ ọjọ́ àwọn òṣìṣẹ́ jẹ́ ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń ní àfojúsùn rẹ̀ ní àkókò tí a wà yìí kò fẹ́ sí orílẹ̀-èdè tí kì í ṣe ayẹyẹ ọjọ́ náà ìkànnì tẹlifíṣàn Orísun ló kí gbogbo àwọn òṣìṣẹ́ wípé a kún ọdún òní á tù wá lára.